wàhálà ń bọ̀ o àwọn àáfàá lọrin fẹ́ yí orúkọ ìlú Yemọja padà nítorí àwọn oníṣẹ̀ṣe àbá lásán nìkan dá ikán ò lè mu òkúta èyí ni òwe tó ń jáde lẹ́nu àwọn olùgbé ìlú Yemọja nílùú Ìlọrin ìpínlẹ̀ Kwara lọ́jọ́rùú Wednesday ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n oṣù kẹjọ ọdún 2023 yìí wọ́n ní àbá lásán làwọn tó ń pè fún yíyí orúkọ ìlú Iyemọja padà nítorí awuyewuye tó ń wáyé láàrin àwọn àáfàá Ìlọrin àtàwọn ẹlẹ́sìn ìṣẹ̀ṣe kò lè ṣẹlẹ̀ Iyemọja ni Iyemọja yóò máa jẹ́ Aláròyé gbọ́ pé lọ́sàn-án ọjọ́rùú wẹ́sídẹ̀ẹ́ ọ̀sẹ̀ yìí ni àwọn ọmọ ìlú Iyemọja ń pe ara wọn lọ́kọ̀ọ̀kan ìjèjì lórí àwọn ìròyìn tí wọ́n ń gbọ́ àti àwọn èyí tó ń rìn káàkiri lórí ẹ̀rọ ayélujára pé àwọn àáfàá ìlú Ìlọrin láwọn fẹ́ yí orúkọ ìlú Yemọja padà sí orúkọ mìíràn nítorí àwọn oníṣẹ̀ṣe tí àwọn mìíràn sì ní àwọn gbọ́ pé emir Ìlọrin Ibrahim Zulu Gambari ti rán oníṣẹ́ lọ sọ́dọ̀ mọ́gàjì Yemọja pé àwọn yóò yí orúkọ náà padà èyí ló mú kí àwọn ọ̀dọ́ kan àtàwọn àgbààgbà lọ ṣèpàdé pẹ̀lú mọ́gàjì wọn níbi ìpàdé náà tó wáyé lọ́fíìsì mágàjì ìyẹn malam dauda àìkọrẹ ni ọ̀nàrẹ́bù yusuf ọlálékàn iyemọja tó gba ẹnu àwọn ọ̀dọ́ ìlú sọ̀rọ̀ ti sọ fún mágàjí pé ìdí táwọn fi pe ìpàdé yìí ni pé àwọn ń gbọ́ pé wọ́n fẹ́ yí orúkọ ìlú iyemọja padà sí orúkọ míì àwọn sì tún gbọ́ pé emir ìlú ti rán oníṣẹ́ wá lórí ọ̀rọ̀ náà tí mágàjí kò sì fi tó aráàlú létí ní ìgúnlẹ̀ ọ̀rọ̀ rẹ̀ ó ní gbogbo ìlú kò fọwọ́ sí kí wọ́n yí orúkọ ìlú náà padà o tí wọ́n bá ní káwọn oníṣẹ̀ṣe má wá sí odò náà mọ́ kò sí wàhálà ṣùgbọ́n kò lè ṣeé ṣe pé wọ́n á yí orúkọ Iyemọja táwọn ti ń jẹ́bọ̀ láti ayébáyé padà nígbà tí Mágàjí náà ń fèsì ó ní lóòótọ́ ni àwọn àáfàá kan wá bá òun pé àwọn fẹ́ yí orúkọ Iyemọja padà nítorí ọ̀rọ̀ àwọn àáfàá àti oníṣẹ̀ṣe ti dọ̀rọ̀ kóòtù ṣùgbọ́n kì í ṣe ẹ́míà ló wọn níṣẹ́ iṣẹ́ ara wọn ni wọ́n wá jẹ́ ọlá pé ọ̀rọ̀ náà kò tí ì lágbára ni òun kò ṣe pé àwọn aráàlú jọ èsì tóun fún àwọn àáfàá òun ni pé òun gbọ́ mákàjì náà sọ pé kò lè ṣeé ṣe àti pé òun gan alára ti rí ìkà lórí ayélujára pé wọ́n fẹ́ yí orúkọ ìlú Yemọja padà nítorí àwọn oníṣẹ̀ṣe Ibrahim Alágúnmu ló ṣàkójọ ọ̀rọ̀ yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.